la máa gbọ́ o QH TV la fẹ́ máa wò ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH TV la fẹ́ máa wò. QH tẹlifíṣàn dángájíá QH TV la fẹ́ máa wò ògbóúnjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QH TV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QH ló fẹ́ máa wò. àwọn ètò àwò gbádùn lóríṣiríṣi. QH ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QH ló fẹ́ máa wò. àwọn orin ìgbàlódé tó ta lẹ́nu. No and beyond. bó ṣe jẹ́ òun náà ni ẹ ti gbọ́ yẹn ẹ jẹ́ kí a tún máa kí n pé ẹ káàbọ̀ sí ilé agodo QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana apá abínà la wà níbi tí a ti ń kàn sí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa wípé ẹ àmójúbà wa. Wipe, akíyín lọ́tún akíyín lósì akíyín ní gbogbo ibikíbi tí ọwọ́jà iléeṣẹ́ wa tó bá ń dé ṣé mo sọ̀rọ̀ kan fún yín wípé gbogbo nǹkan tí ó bá ń lọ a máa tọ pinpin ẹ̀ a máa tọ pinpin ẹ̀ délẹ̀ lórí ọ̀rọ̀ Murphy Àfọlábí <laughs> ẹ yóò rò pé bóyá tó gbé tuntun dé àwọn nǹkan méjì kan bẹ tí mo fẹ́ mú wá fún yín ìkan pé gbogbo yín lẹ mọ ìránṣẹ́ ọlọ́run ni prophet Tibetan wọ́n náà ti sọ àwọn àsọtẹ́lẹ̀ kan fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé wípé wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn kankan lọ́dún yìí mo gbọ́rọ̀ yẹn tán ní prophet Tibetan ti sọ àwọn àsọtẹ́lẹ̀ kan ọ̀dọ́ bí wọ́n ní prophet tibetan wọ́n ní wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ ìran ó dẹ̀ máa ń ṣe wọ́n ní tí prophet tibetan bá sọ̀rọ̀ wọ́n ló máa ń rí bẹ́ẹ̀ lóòótọ́ ni pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọlọ́run máa ń fi ìran hàn wọ́n tó dẹ̀ jẹ́ pé ọlọ́run máa ń jẹ́ kán rí nǹkan wọ́n lè mọ́ lágbára lórí nǹkan yẹn o tàbí kó jẹ́ pé wọ́n lè má lágbára lórí kílọ̀nà àbáyọ lórí irúfẹ́ nǹkan tí wọ́n rí prophet Tibetan wọ́n náà sọ̀rọ̀ gan tó pọ̀ torí copyright ni wọ́n náà sọ oríṣiríṣi àsọtẹ́lẹ̀ fún àwọn òṣèré orí ìtàgé àwọn tó jẹ́ àwọn theatre practitioners wọ́n náà sọ fún wọn ilẹ̀kùn tí wọ́n dẹ̀ sọ ní eléyìí tó jẹ́ pé ìrètí wọn ni pé kí ọ̀pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé kó tẹ̀lé ìran tí wọ́n rí yẹn àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé kinní kan pé tí èèyàn bá ríran èèyàn lè ríran ṣùgbọ́n final decision ọwọ́ ọlọ́run ló wà final decision ọwọ́ ọlọ́run ló wà ṣé wá rí awuyewuye kan jáde tó jẹ́ pé a rí lára àwọn kọ́mẹ́ǹtì kan tí àwọn èèyàn kan sọ pé ẹni tó pa kóun náà má kú mọ́ ẹni tó pa kóun náà má kú mọ́ ǹjẹ́ mọ̀ pé mo ní ọ̀rọ̀ ẹnìkan tí mo gbé wá fún yín tó jẹ́ pé ọ̀rọ̀ tí mo gbé wá yìí òun ni mo fẹ́ kẹ́ ẹ fi ṣe déédéé òdiwọ̀n irúfẹ́ àwọn èèyàn tó ń sọ pé àwọn kan ló pa àwọn kan ló pa àwọn tí yóò gbàgbọ́ pé ọlọ́run lọ́ba tó ń pààyàn mo gbọ́rọ̀ kan lẹ́nu bàbá kan wọ́n ní tí wọ́n bá dojú ìbọn kọ̀ọ̀yàn tí àsìkò onítọ̀hún ò bá tí tó wọ́n lè yìnbọn mú onítọ̀hún kó mọ̀ bá o tíbọn yẹn ò bá wá ba ìgbàgbọ́ àwọn èèyàn ni pé ayẹta ló lò wọ́n gbàgbé pé ó ṣeé ṣe kó jẹ́ pé àsìkò onítọ̀hún ò tí tó ǹjẹ́ mọ̀ pé tí a bá wá dojú ìbọn kọ yẹn tí ìbọn bá wá ba onítọ̀hún gan-an ó tún lè má kú tí ò bá kú wọn á ló ti ṣe oògùn kan sí ara ni wọn á ló ti ṣe oògùn kan sí ara ló fà á o tí ìbọn yẹn tí ìbọn yẹn ò fi ràn án tí ìbọn yẹn ò fi ràn án tí ò fi kú ẹ á nígbàgbọ́ pé ọlọ́run lọ́ba tó ń ṣe ohun gbogbo mo gbé fọ́ìsì kan wá tó sọ kókó ọ̀rọ̀ nípa irú ikú tó pa Murphy Àfọlábí gan-an ṣé lóòótọ́ ni pé wọ́n pa ni ṣé lóòótọ́ ni pé àwọn kan ló pa gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń fi sínú kọ́mẹ̀ǹtì àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ mi tó jẹ́ pé ńlá ti fẹ́ mọ̀ ṣùgbọ́n o ẹ má jẹ́ kí n lúgọ ẹ jẹ́ kí n gbìyànjú láti sáré mú ìkéde ẹyọ péré ìpolówó ọjà ẹyọ péré gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé iléeṣẹ́ tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí iléeṣẹ́ Kiblatin International Hajj umura Travel iléeṣẹ́ Kiblatain International Hajj and Umrah Travel wọ́n jẹ́ iléeṣẹ́ kan tó jẹ́ pé àwọn èèyàn ni wọ́n ń kó lọ sí Mọ́kà tá a sì sọ fẹ́yìn èèyàn pé ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí Mọ́kà ẹ tẹ̀lé iléeṣẹ́ Kiblatain lọ ẹ ní kábàámọ̀ ẹ ṣèyẹn bẹ́ẹ̀ bákan náà iléeṣẹ́ OEA apps iléeṣẹ́ alálùbáríkà tó jẹ́ pé ewé àti egbò ni àwọn ń lọ papọ̀ mọ́ra wọn tí wọ́n fi ń ṣe ìwòsàn fún gbogbo ọmọ aráyé tó bá ṣàkíyèsí pé nǹkan kan bẹ lára ẹ tó dàbí àìsàn tó ṣàkíyèsí pé àrùn kan ń dà ẹ́ láàmú nínú ara ó lè jẹ́ ojú ó lè jẹ́ inú egungun ó lè jẹ́ anywhere ní gbogbo ara ẹ gbìyànjú kó o ṣe kinní kan o lọ́mọ ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti lè ṣe oea herbs ewé àtìgbò òun ni wọ́n ń lò papọ̀ níléeṣẹ́ wọn wọ́n ti wá lò papọ̀ tó jẹ́ pé wọ́n ti ṣe lọ́nà tìgbàlódé wọ́n ti modernize ó tiẹ̀ ní mọ̀ pé ewé àtìgbò gan ló ń lò tí nǹkan kan bá ń yọ ẹ́ lẹ́nu tó dàbí àrùn tàbí àìsàn gbìyànjú lọ́mọ́ra gbogbo àwọn egbòogi tó bá ń jáde láti iléeṣẹ́ OEA apps ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ni ọṣẹ kan tó ń pè ní ọṣẹ today spiritual soap tí mo sọ fún yín pé ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ oea wọ́n làwọn dìídì gba àṣírí ọṣẹ yìí lọ́wọ́ mọ̀mọ́ tó bí àwọn nílùú ìjẹ̀bú òde ń jọ̀ ni ìyá àwọn ló máa ń fi ọṣẹ today yìí ran àwọn èèyàn lọ́wọ́ tó máa fi ń tú àwọn èèyàn sílẹ̀ náà fi ń pè ní ọṣẹ today tó ń túni sílẹ̀ kúrò nínú ìṣòro tó bá rí pé kankan bẹ tó ti ta kókó tí ò yí ẹ má bí tó ti rú ẹ lójú àbí tó ti dọ́gbọ́ndọ́gbọ́ o fẹ́ gbà nǹkan kan kò tẹ́ lọ́wọ́ o fẹ́ ṣe kinní kan ó ń dàrú kinní kan wà tó fẹ́ ṣe ṣé ẹ rí gbogbo tó bá ti jẹ́ spiritual problem ẹ gbìyànjú ẹ lọ ra ọṣẹ túdè láti lè ṣe oea apps ṣùgbọ́n ká ẹ má gbàgbé pé ọlọ́run ló lè wí àti gbòò ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ oea wọ́n máa ń sọ ní gbogbo ìgbà wípé ọṣẹ túdè yìí o agbára ọlọ́run àṣẹ ọlọ́run ló wọnú ẹ̀ torí pọ́nlọ́n ló dá ewé àti igbó ọṣẹ túdè ó wà powerful gan fún gbogbo nǹkan tó bá dàbí spiritual problem tó ń yọ yín lẹ́nu ìwọ náà gbìyànjú tó bá ti gbọ́ ìpolówó ìtànsìn mo máa fún ẹ ní fóònù nọ́mbà ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ oea pé wọ́n bí wọ́n léèrè pé ìwọ náà nílò ọṣẹ túdè o báwo ló ṣe lè gẹ̀ẹ́tẹ̀ anywhere in the world tẹ́ bá ń gbé wọ́n máa DHL gbogbo àwọn nǹkan tẹ́ bá lọ́dọ̀ wọn fún yín tó bá ń ṣàìsàn nínú ara lọ ra àwọn product iléeṣẹ́ oea kó máa lò ó kí àìsàn yẹn kúrò tó bá jẹ́ pé o ní àwọn kankan tó ti ń lé tipẹ́ tọ́wọ́ rẹ ò tẹ́ àbò mọ bí gbogbo ìgbésí ayé ẹ ṣe ń lọ ra ọṣẹ túdè fíwẹ̀ kó o wẹ gbogbo tó bá ń jẹ́ spiritual problem wẹ̀ dànù kó o sì gba àlàáfíà ẹ já gbọ́ polówó lẹ́yìn polówó máa fún yín ní fóònù nọ́mbà àwa àti ẹ̀wájú okie herbs and shrub spices. okie. gbangba gidigbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lògbà oie and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karamayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound round along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and shop spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ ẹ̀hún ìlera gbogbo èèyàn ó jẹ wọ́n lógún gan-an ní iléeṣẹ́ oea apps ẹ wá rí gbogbo ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo ti sọ̀rọ̀ fún yín nípa ọṣẹ today ẹ dẹ̀ ti gbọ́ ìpolówó nípa àwọn oríṣiríṣi àwọn product tí wọ́n ń tà níléeṣẹ́ oea tó ṣiṣẹ́ fún onírúurú àìsàn ọṣẹ today béèrè lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ oea ẹ gba fóònù nọ́mbà wọn kẹ́ ẹ pè wọ́n ẹ bi wọ́n léèrè plus three four number one nìyẹn o nọ́mbà yẹn tó ní iléeṣẹ́ gangan nìyẹn o plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ ó náà nìyẹn ẹ̀yin yẹn wá ẹ wá já tẹ̀ wájú lórí ètò mo sọ fún yín pé ọ̀rọ̀ kan wà tí mo gbé wá fún yín nípa pé kí ló pa Murphy Àfọlábí ṣé wọ́n pa lóòótọ́ ni kí làwọn èèyàn ń sọ lọ́ndà comment section irúfẹ́ ọ̀rọ̀ wo làwọn èèyàn ń wí jáde kí ló fa ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn eh, sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ jáde káàkiri ẹ jẹ́ àjọgbọ́ díẹ̀ díẹ̀ tá a bá wá gbọ́ yẹn á wà fi kún ìmíì tí mo tún fẹ́ fi hàn yín ẹ̀ sùn lẹ̀ àwọn oríṣiríṣi kọ́mẹ̀ntì ẹlẹ́mìí ni ẹni tó pa náà ẹ kó má kú mọ́ ẹ wọ́n pa ni wọ́n pa mọ́ fi ẹ̀gbọ́n tí mo sọ yìí mo gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu àwọn onímọ̀ àwọn tó mọ̀ jù mí lọ àwọn tó tún mọ̀ jù yálàyà mi lọ ọ̀rọ̀ tí mo sọ yìí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn látìgbà tí mo wà ní secondary school wọ́n ní ó máa ń sábà máa ń wọ́pọ̀ tí èèyàn bá fẹ́ ṣaláìsí tó jẹ́ pé àsìkò tó kọ tó fẹ́ lọ ṣé kò tí yẹyin ló fẹ́ lọ wọ́n nínú oṣù tí wọ́n bí èyí ọdún tó bá fẹ́ lò ó wá lè jẹ́ bí i few days after birthday àbí few months after birthday yẹn wọ́n ní bọ̀tẹ́ tó máa ń pọ̀ jù lọ inú oṣù tó bá ṣe birthday yẹn bóyá fifty years ló kọ tó fẹ́ lọ o bóyá twenty years ló kọ tó fẹ́ lọ inú oṣù tó ṣe birthday yẹn ló máa ń sábà máa ń wọ́pọ̀ wọ́n tó bá wá ṣàkíyèsí ọjọ́ tó kú yẹn ó máa ń sábà máa ń bọ́ sí ọjọ́ tó wáyé gangan mo wá sọ ọ̀rọ̀ yẹn fún ẹnìkan ní ọjọ́ tí Murphy kú Murphy Afọlábí mo ní ṣe mọ̀ pé ara dẹ̀ ń rò fún mi pé mèrè ni Murphy ẹni yẹn wá ń ni pé báwo lèmi ṣe mọ̀ mo ní àkọ́kọ́ ìgbà tó fẹ́ lọ ló lọ yẹn ìgbà tí mo fi fẹ́ lọ ló lọ forty nine years náà ló fẹ́ lò ló ṣe mọ̀ọ́mọ̀ celebrate birthday yẹn tó dẹ̀ ya kẹ́rù ẹ̀ mo ń ta bá lọ wo ọjọ́ tí wọ́n bí mọ́fì bó ṣe wà ọjọ́ sunday náà ló máa bọ́ sí ẹni ẹni báwo mo ṣe mọ̀ ìgbà tí mò ń sọ yìí mi ì tí mọ̀ báyà nineteen seventy four àbí kankan ìgbà tí mo ṣe ń wo orí social media ni mo ṣe rí ẹ eh, it was born in nineteen seventy four kìíní kan ẹ bá mi lọ check may five nineteen seventy four ọjọ́ sunday ọjọ́ tí Murphy Àfọlábí fẹ́ lọ ló lọ yẹn kọ́lọ́mọ ẹ̀ka arógun àbíkú àgbà mo wo fídíò kan ẹ wo fídíò yìí. mo sì pé láàárọ̀ àná ẹgbẹ́ Murphy orí ẹ̀ dàrú ni kí ló dé tó yẹ pé ó sáré sẹ́ǹdì owó àjọ nínú àjọ kan tá à ń da every Sunday. ọ̀lúbọ̀ mo mọ̀ tí mò ń sọ jàre tó bá yẹ ká ṣe lójú ayé wa káyé tè ṣe sámọ́lẹ̀ tó máa mọ́lá mú ní ẹ ṣó mọ́ndé mi ṣe ń bá ṣeré ó ní à kò lè yé wọ wípé àtijọ́ ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀ dè ló ti ń pè mí pé à gànlúgọ̀ wípé fọ́tò olúwayá ẹ pé òun láṣọ èmi ò rò pé ikú ni pé òun láṣọ ìgbé aṣọ tó gbà ó pọ̀ kí wọ́n wọ̀ kí n fi ṣe àrùn bá fọ́tò ṣùtù but ó ti ń júwe ó ti ń júwe ó ti ń júwe kò yé mi nìkan só jẹ́ àkọ́tọ́ ẹ pé. ẹgbẹ́ ọkọ tó sọ ó ti mọ̀ pé òun ń lọ tẹ ẹ bá tún wá ṣàkíyèsí gbogbo fọ́tò tó ń lò lẹ́yìn ikú ẹ pátá tí wọ́n fi tí wọ́n fi celebrate RIP fún fọ́tò tuntun ni ó ya fọ́tò yẹn lẹ̀ lọ́jọ́ birthday fún àwọn èèyàn tó máa lò òun la fi máa sọ pé jẹ́ ká máa appreciate ara wa lójú ayé wa torí àmọ́ ilé tá à ń ṣe tá à ń ṣe kányìn ìgbà wo ló ṣe birthday ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò sí nǹkan tó ń dùn wọ́n jù bí ó ṣe pé ah kí n dẹ̀ ti mọ̀ kí n ti kí lọ́jọ́ birthday kí n dẹ̀ ti mọ̀ kí n ti ṣe báyìí kí n dẹ̀ ti àṣọ ń pòwe fáwọn ni èrè ọmọ oríṣiríṣi ọ̀nà la máa ń gbà dá èrè ọmọ mọ̀ àti èrè gbígbóná. ẹ̀yin yẹn wa ẹ rí i pé gbogbo ìgbà la máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ pé tí ó bá kọjú sí ẹnìkan ǹjẹ́ ẹ mọ̀ pé automatically ó máa kọ ẹ̀yìn sí ẹlòmíì ó lè kọjú sí ẹnìkan kó kọ̀yìn sẹ́lòmíì gẹ́gẹ́ bí ìlú gangan bí ó ṣe máa ń rí ẹ rí i pé nínú àlàyé tí arábìnrin tó ń sọ̀rọ̀ yìí ń ṣe wọ́n ní ẹnìkankan ò pa Murphy ikú ayé kankan kọ́ ló pa á wọ́n sọ débi pé lọ́dọ̀ tàwọn lọ́dọ̀ títí àwọn ẹ tó rìpítẹ̀ wọ́n ní lọ́dọ̀ ti àwọn àwọn rí nírí pé èmìrì ọmọ òun ni Murphy wọ́n ní báwọn ṣe rí ń tàwọn nìyẹn wọ́n nítorí pé ọjọ́ tí ó wáyé àwọn ti rí ọjọ́ yẹn náà ló lọ. wọ́n nídìí nìyẹn tí àwọn fi ń wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó sọ pé àwọn tó pamọ́ fi o kó nítòun náà kó má kú mọ́. wọ́n fìdí ẹ̀ múlẹ̀ débi pé àwọn aṣọ tí Murphy wọ̀ tàbí ní gbogbo àsìkò tó ṣe birthday yẹn àwọn aṣọ tó wọ̀ aṣọ tuntun tuntun tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́tò yẹn náà làwọn èèyàn fi ṣe ìrántí ìdágbére nítorí náà ẹ̀yin yẹn wa ẹ̀kọ́ kan ni mo dì mú nínú ọ̀rọ̀ tá a gbọ́ yẹn ọ̀dọ́ yìí mìíràn tó wà wájú ẹ̀kọ́ kan ni mo dì mú nínú ọ̀rọ̀ tá a gbọ́ yẹn òun náà ni pé ó lè kéré ó lè pọ̀ bó ti wulẹ̀ kó kéré mọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa bó ti wulẹ̀ kó kéré mọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe dáadáa ẹ rí i pé kókó ń bẹ́nu ọ̀rọ̀ yẹn a lè rí ẹlòmíì tó máa sọ pé kò nítumọ̀ sóhun o ṣùgbọ́n téèyàn bá jẹ́ ẹni tó máa ń fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ onítọ̀hún á mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ gbọ́ ń bẹ̀ yẹn ó nítumọ̀ now kó a tó di pé àtẹ̀wájú àwọn kókó ìròyìn tó jáde tó jẹ́ pé a kì í fẹ́ mìsè láti má mú wá sí etí gbọ̀nyín ẹ jẹ́ kí n sáré mú wá fún yín ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí tó jẹ́ pé ó lè ṣe yín láǹfààní wọ́n ní ẹ wá mọ̀ nípa àwọn àrùn kan tó jẹ́ pé ó lè máa mú yín ta gọ̀ọ́gọ̀ọ́ tẹ́ ẹ bá ń rìn láì ṣe pé bóyá ẹ mu ọtí yó ẹsẹ̀ mi ó máa ń rìn ní tirẹ̀ tí mo bá fẹ́ lọ sí ibì kan òun á sì máa lọ sí ibi tó bá wù ú arábìnrin kan tó ń jẹ́ Talula Clark tó jẹ́ akọ̀ròyìn wọ́n ló sọ ìrírí rẹ̀ lórí àwọn nǹkan tó ń kojú lórí àìsàn ataxia tó ń bàjà mo rò wípé ara mi kò balẹ̀ ni o àfi ìgbà tí mo ṣe àkíyèsí pé ọwọ́ mi bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kò ń ṣọwọ́ tèmi o arábìnrin ọ̀hún ló ń sọ̀rọ̀ arábìnrin tó ń jẹ́ Clark Clark ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni òun máa ń ní ìpèníjà láti lè sọ ọ̀rọ̀ tàbí láti lè kọ ohunkóhun kalẹ̀ ó ní òun kì í lè rìn bí ó ṣe yẹ nígbà mìíràn nítorí òun máa ń rìn bí ẹni tí ọtí ń pa ní ìgbà tí ènìyàn bá ka Stein bá ka ẹsẹ̀ yẹn sókè tó fẹ́ máa fi ìkejì rìn lásán ó ṣàlàyé pé òun máa ń ta gọ̀ọ́gọ̀ọ́ bí ẹni tí ó mu ọtí yó tí òun bá ń rìn òun ò tètè mọ̀ pé nǹkan kan ti ṣe òun tó sì jẹ́ wípé igi tàbí kẹ̀kẹ́ arọ ni òun máa ń lò ní ìgbà mìíràn láti fi rìn nígbà tó ń ṣàlàyé bí àìsàn náà ṣe bẹ̀rẹ̀ sí lára ó ní láti ìgbà tí òun ti wà ní kékeré ni òun ti ṣàkíyèsí pé òun kì í rí kẹ̀kẹ́ gùn tí òun kì í rí àwọn eré tí ọmọdé máa ń ṣe òun ò kì í rí ṣe Clark sọ pé nígbà tí òun dàgbà òun ṣàkíyèsí pé ìrìn òun kì í dán mọ́rán tó sì yàtọ̀ sí ti àwọn èèyàn tó ṣẹ́kù ìrìn náà burú tó bẹ́ẹ̀ gẹ́ débi pé àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ òun pé ṣé mo mu sóun mọ tí yó ni mo ti ẹ̀rọ wípé ara mi kò balẹ̀ ni àfi ìgbà tí mo ṣàkíyèsí pé ọwọ́ mi bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ọwọ́ Clark ni o kò ṣọwọ́ tèmi lẹ́yìn ọdún mẹ́jọ ni wọ́n tó mọ nǹkan tó ń ṣe òun Clark ní ó gba àwọn onímọ̀ ní ọdún mẹ́jọ kí wọ́n tó lè fi ìdí irú àìsàn tó ń bá òun jà múlẹ̀ ó ṣàlàyé pé <coughs> bí ó tilẹ̀ jẹ́ pé àìsàn ataxia yìí ó burú díẹ̀ kì í ṣe wípé gbogbo nǹkan ló burú fún òun láti ṣe mò ń gbé ìgbé ayé mi mo fẹ́ràn láti máa dáná àti láti máa rin ìrìn àjò mo máa ń jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ṣùgbọ́n ó máa ń gbà mí ní akitiyan tó pọ̀ díẹ̀ kí n tó lè jáde Clark ó fi kún pé gbígbé pẹ̀lú àìsàn tí kò wọ́pọ̀ báyìí jẹ́ ohun tó nira díẹ̀ àmọ́ àìsàn ataxia kìí ṣe àrùn tó burú púpọ̀ jù àìsàn yìí ó ti ṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn ó ti ṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀kùn tí òun ò lérò pé ó lè ṣeé sí fún òun ẹ gbọ́ kí ló ń jẹ́ àìsàn ataxia ataxia jẹ́ àrùn tó máa ń ṣe àkóbá fún àwọn ẹran ara gẹ́gẹ́ bí àtẹ̀jáde àjọ elétò ìlera UK àti NHS gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àrùn yìí kì í jẹ́ kí èèyàn lè ṣe àmúlò ẹran ara rẹ̀ bó bá ṣe wù ú tó sì máa ń ṣe àkóbá fún ọ̀rọ̀ sísọ wọ́n ní kò sí ẹ̀yà ara tí àrùn yìí kò lè ṣe àkóbá fún àmọ́ èyí tó wọ́pọ̀ òun ni kí ènìyàn kó má lè rìn dáadáa kó má lè sọ̀rọ̀ tàbí kó má lè jẹun kọ̀wé tàbí ríran NHS wọ́n ní irú ataxia tí ènìyàn bá ní ni yóò sọ bí àwọn ipa tí àrùn yìí máa ṣe fún àwọn ẹ̀yà ara rẹ̀ yìí bó ṣe máa burú tó ẹ wo oríṣiríṣi irú àwọn ataxia tó wà ìròyìn sọ pé mẹ́ta ni ataxia yìí nínú àwọn tó gbajúmọ̀ jùlọ àjọ medical news today wọ́n ní àwọn ataxia mẹ́ta òun ló gbajúmọ̀ jùlọ cerebellar ataxia èyí tó máa ń wáyé nígbà tí cerebellum ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò bá ṣiṣẹ́ bó ṣe yẹ èkejì òun ni èyí tó bá jẹ́ àjogúnbá ènìyàn lè jogún àrùn yìí lára àwọn òbí rẹ̀ tó bá jẹ́ wípé àwọn òbí rẹ̀ wọ́n ti ní rí irú ataxia kẹta tó gbajúmọ̀ jù òun ni èyí tó jẹ́ àìsàn kan tàbí òmíràn bíi stroke tó lè fà á sí ènìyàn lára ìròyìn sọ pé kí ló máa ń fa ataxia gẹ́gẹ́ bí NHS àti UK bó ṣe sọ wọ́n ní tí nǹkan kan tó bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó máa ń fa kí ènìyàn ní ataxia ọtí mímu àmujù náà ó máa ń fà á tí ènìyàn bá fi orí ṣèṣe tàbí kí èémí máa lọ sí ọpọlọ bó ṣe yẹ wọn ló lè fa ataxia lílo oògùn oorun ní àlòjù àti àwọn oògùn mìíràn tó lágbára náà wọn ló lè ṣe okùnfà ataxia o ìwádìí tún fi kún wípé kí ènìyàn máa ṣe wàhálà púpọ̀ jù wọn ló lè fa àrùn yẹn kí wàá ní àwọn àmì àpẹẹrẹ tẹ́fìmọ̀ èèyàn tó bá ní ataxia yìí wọ́n ní kí ènìyàn kó má lè rìn dáadáa bó ti yẹ ẹni tó bá ní àrùn yìí ó máa ń ní ìṣòro láti gbé oúnjẹ tàbí àwọn nǹkan mìíràn mì bó ṣe yẹ kí ojú máa yí bó ṣe wù ú láì sí ìdádúró kí ohun ènìyàn kó máa gbọ̀n tàbí kí ohun ènìyàn bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ kí ènìyàn kó má lè jẹun dáadáa kọ iṣẹ́ tàbí de bọ́tìnì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn wọ́n ní kí ni ìtọ́jú àrùn ataxia yìí kò tí ì sí ìtọ́jú kankan tó fi ìdí múlẹ̀ fún àrùn náà ṣùgbọ́n ìgbésẹ̀ kan òun ni àwọn onímọ̀ máa ń gbé láti fi ṣe ìtọ́jú àìsàn náà lára àwọn ìgbésẹ̀ náà òun ni ṣíṣe àbójútó bí ẹni tó bá ní àrùn yìí yóò ṣe máa sọ̀rọ̀ nítorí ìnira tí wọ́n máa ń kojú láti lè sọ̀rọ̀ wọ́n máa ń fún àwọn tó bá ní àrùn yìí ní oògùn tí yóò máa ṣe àmójútó ojú àti ọkàn wọn lọ́pọ̀ ìgbà àwọn àmì tí àrùn yìí ní ó máa ń fi hàn pé àwọn dókítà wọ́n máa ń mójútó jùlọ kí ó má bàa peléke sí i ju bí ó ti ṣe yẹ lọ wọ́n lẹ́yìn èèyàn ẹ máa kíyè sí ara yín ìròyìn míì rèé tó sọ pé àwọn èèyàn burúkú kan fẹ́ bà àjọṣepọ̀ tó wà láàrin Ganduje àti Tinubu jẹ́ o ìyẹn ìjọba Kano ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn tó ti ń gba owó láti pín ìròyìn ayédèrú àwọn ló wà nídìí ọ̀rọ̀ yìí wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ Tinubu àti ti Ganduje ẹ má tẹ̀lé irúfẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ìròyìn kan tún rèé tó sọ pé láti nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun làwọn aṣojú igun méjèèjì tó ń jà ni wọ́n ti péjú ìjíròrò àlàáfíà ní Saudi Arabia tí ìròyìn ọ̀hún dẹ̀ sọ pé lórí wàhálà tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Sudan àwọn igun tó ń jà ní Sudan wọ́n ní wọ́n ti gbà láti sinmi ogun fún ọjọ́ méje Amẹ́ríkà ló kéde ìfẹnukò àwọn igun tó ń jagun lórílẹ̀-èdè Sudan láti dáwọ́ aáwọ̀ tó ń wáyé níbẹ̀ dúró ná fún ìgbà díẹ̀ wọ́n ló ti wọ ọ̀sẹ̀ kẹfà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ìpẹ̀tùsáwọ̀ láàrin iléeṣẹ́ ọmọ ogun àti ikọ̀ ajagun tí kìí ṣe ológun Rapid Support Force RSF wọ́n ní ṣáájú ló ti fi oríṣánpọ́n láàrin ìṣèjú ráńpẹ́ o gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti Saudi Arabia fi síta ètò àmójútó ìpẹ̀tùsáwọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ ló jẹ́ kí èyí kó jẹ́ kó kẹsẹ̀ járí gẹ́gẹ́ bí ara ààyè ọjọ́ méje tí wọ́n gbé kalẹ̀ láti fi ṣe ètò ìtọ́jú fún àwọn èèyàn tí ogun náà ti sọ di alárìnkiri àwọn aláṣẹ orílẹ̀-èdè Sudan wọ́n gbà láti dáwọ́ láti dá àwọn ohun amáyédẹrùn tó ṣe pàtàkì padà aáwọ̀ láàrin àwọn igun méjèèjì tí ó fa wàhálà tó kó wàhálà bá orílẹ̀-èdè méjèèjì Sudan láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ní oṣù tó kọjá tó sì ti sọ nǹkan bíi mílíọ̀nù kan èèyàn di alárìnkiri lórílẹ̀-èdè ọ̀hún oúnjẹ owó àti àwọn ohun mìíràn pàtàkì wọn ló ti dínkù bẹ́ẹ̀ ni gbogbo àwọn ikọ̀ aṣèrànlọ́wọ́ gbogbo tó wà níbẹ̀ ti ń ké pàjáre pé ó nira fún àwọn náà láti pèsè ìrànwọ́ fún àwọn èèyàn ní ìlú Khartoum tí í ṣe olú ìlú Sudan níbi tí rògbòdìyàn náà tó ti ń wáyé wọ́n pàrọwà sí àwọn ọmọ ogun àtàwọn ikọ̀ RSF láti fi ààyè gba àwọn ọmọ ikọ̀ aṣèrànwọ́ láti pín àwọn ohun àrẹ̀mọ́lẹ́kù káàkiri kí wọ́n sì dá àwọn ohun èlò amáyédẹrùn padà kí wọ́n sì kó àwọn ológun wọn kúrò láwọn ilé ìwòsàn níbẹ̀ ìròyìn sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà àti Saudi Arabia tó ṣe agbátẹrù ìjíròrò ìpẹ̀tùsáwọ̀ ọ̀hún ní ìlú Jeddah sọ pé ètò náà yóò fi ìdí múlẹ̀ bẹ̀rẹ̀ láti ìrọ̀lẹ́ ọjọ́ ajé nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní Amẹ́ríkà tọ́ka sí àwọn ìjákulẹ̀ tó ti wáyé pẹ̀lú ṣíṣe ètò àlàáfíà ní Sudan ó ní ìyàtọ̀ tó ṣe kókó ó wà nínú ti ọ̀tẹ̀ yìí ìlú Jẹ́dà òun ni wọ́n fi ẹnu kò lórí àdéhùn àlàáfíà yìí orílẹ̀-èdè Amẹ́ríkà àti Saudi Arabia àwọn ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè Amẹ́ríkà Anthony Blinken ó sọ pé àsìkò tó láti sinmi ìró ìbọn lákọlákọ kí àwọn ikọ̀ àrẹ̀mọ́lẹ́kún kan lè rí ààyè dé ibi tí gbogbo àwọn ibi tó yẹ mo rọ igun méjèèjì láti jẹ́ olótìtọ́ sí àdéhùn yìí gbogbo àgbáyé ló ń wò wọ́n ọjọ́ karùndínlógún oṣù kẹrin ni ogun bẹ́ sílẹ̀ ní Khartoum lẹ́yìn ọ̀pọ̀ ọjọ́ tí ìkáyàsókè ti wà pẹ̀lú bí wọ́n ṣe pín àwọn ọmọ ogun ikọ̀ RSF káàkiri orílẹ̀-èdè náà bákan náà ni aáwọ̀ olórí pẹ̀lú ìyẹn náà tó ń wáyé láàrin olórí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Sudan Abdel Fattah Abdulrahman àti igbákejì rẹ̀ tẹ́lẹ̀ Mohammed Hamdan Daglo tó jẹ́ adarí ikọ̀ RSF báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú sínú ogun yìí o bẹ́ẹ̀ sì ni àjọ ìṣọ̀kan àgbáyé pẹ̀lú ń ṣe ìkìlọ̀ pé ń ṣe lọ̀rọ̀ náà ló ń túbọ̀ ń burú sí i ó ti pé ọ̀sẹ̀ méjì báyìí tí àwọn aṣojú igun méjèèjì kọ́kọ́ péjú sí olú ìlú Saudi Arabia fún ìjíròrò àlàáfíà ní ọjọ́ kọkànlá oṣù karùn-ún nígun méjèèjì tọwọ́ bọ ìwé àdéhùn àlàáfíà yìí èyí tí ìrètí wà pé yóò tó ìpìlẹ̀ fún ìrànwọ́ ètò àrẹ̀mọlẹ́kún ní Sudan àmọ́ ṣá o ṣáájú ní ọ̀sẹ̀ tó kọjá adarí ètò àrẹ̀mọlẹ́kún lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé United Nations ọ̀gbẹ́ni Martin ó sọ fún iléeṣẹ́ ìròyìn AFP wípé àwọn kan wọ́n ti tipátipá àdéhùn náà ni o ìròyìn sọ pé iná wàhálà náà ó sì ń rú ní orílẹ̀-èdè Sudan látàrí pé wọ́n tẹ̀lé àdéhùn tí wọ́n ṣe ń gbà yẹn pẹ̀lú àwọn ikọ̀ kan àtàwọn ìkọlù kan tí àwọn tó ń rí tó wáyé ní ọjọ́ sátidé ní gúúsù Omdurman àti àríwá Bari àwọn ìlú méjì tó súnmọ́ Khartoum ṣùgbọ́n tó fara kan odò ńlá nílẹ̀ àwọn olùgbé ìlú omdurman kan wọ́n ṣàlàyé pé ńṣe ni ilé àwọn ń mì ní òwúrọ̀ ọjọ́ sátidé nítorí àwọn nǹkan ogun tó ń dún lákọlákọ láàrin àwọn igun náà ṣe ni jìnnìjìnnì bòmí gbogbo wa la sápamọ́ sí abẹ́ ibùsùn wa àlàyé yìí ni sana azan ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n tó jẹ́ olùgbé agbègbè alsala ló fi tó iléeṣẹ́ ìròyìn reuters létí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ gan o ṣùgbọ́n wọ́n ní lọ́wọ́lọ́wọ́ bí a sì ń sọ̀rọ̀ yìí àwọn àjọ ìṣọ̀kan àgbáyé ti dá sí ọ̀rọ̀ náà Amẹ́ríkà àti Saudi Arabia àwọn ni wọ́n ṣe agbátẹrù ìjíròrò láàrin àwọn igun méjèèjì pé àfi kí wọ́n dá ìjà dúró kí àwọn tó fẹ́ pín nǹkan amáyédẹrùn nínú ìlú torí ẹ̀ tó ti lùsì nǹkan wọn kí wọ́n lè ráàyè dé àwọn ibi tó yẹ kán dé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ fún tàsìkò yìí ẹ̀yin yẹn wa kò ní jù báyìí lọ àtúpàdé ní abala ètò wa tó kàn ẹ ṣe gan ni tẹ́ ń gbọ́ wa Quadri Hamzat ló ti mú wá fún yín. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ogun gbájẹ́. QH Radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH Radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH Radio làwa ń gbọ́. from Accra to the world tó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.